pẹ̀lú ipò àwọn ìṣòhádà lónìí látàkọ̀ látàkọ̀ ẹgbẹ́ àwọn ìṣòhádà ti mú wọn pátá ọmọ àti ìlú nípa pẹ̀lú ìṣòhádà lónìí àwọn ìṣòhádà nínú pẹ̀lú ìgbà lábẹ́ àkùnrin ìjọba ìpele ìpele àwọn bàbá tí ó ṣe wà أبي الله سبحانه وتعالى ثم نقول أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم نعم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضوا عنه وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك هو الفضل العظيم آية هي أتبع صلاة يوم القيامة pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́pàá àti wà lérí ẹ̀ lórí àpò káàtà

أولا ثم أتبعهم من الأئمة المشروع المعتمدة وسائر المسلمين نسعى تقول توابط المسائل المتعلقة بجزاء المعلومات الله سبحانه وتعالى àwọn sọ̀hádà àti àwọn àhámẹ́ tọ̀bàtọ́ọ̀tù ni wọ́n tí wọ́n fi ìpele ìpele ni wọ́n nípò lọ́dọ̀ ọ̀nà wọn. لأنه لا شك أن هذا الحديث يدركون اسم الصحابة على كل من صائب رسول كل من صائب رسول صلى الله عليه وآله وسلم مؤمنا به ومات على الإسلام ويتوسعون في ذلك أي يتوسعون أهل الحديث في ذلك حتى إنهم يعجون من الصحابة من رآه صلى الله عليه وآله وسلم مفردا وهذا من شرف منزلة رسوله صلى الله عليه وآله وسلم بين أن الصحابة رضي الله عنهم أجمعين وبقاء ودرجات فهكذا بعض الطبقات الصحابة àwọn àpá láti àwọn àpá onímọ̀ sódúnmọ̀ gbogbo ẹni tó bá ti rí àtẹ́sì sọ̀rọ̀ bá ríwárí ọ̀sánà rírí ojú kódà bó ṣe ẹ̀ẹ̀kan péré ṣùgbọ́n ó yà lọ́bí lẹ́ni tó gba ànábì lọ. kódà tó jẹ́ ẹ̀sán ló bá lọ ní kò bá jẹ́ ìṣòro ara àwọn fàájẹ́ lò. ara ọ̀gbẹ́ni tó bá kọjú lẹ́gbẹ́ yóò e, fi wọ́ ànábì yóò fi gbàgbọ́ bíi nígbà ó rìn àtúntò. Òun ò ní àbúgbọ́rọ̀ olówó abáàmì ti sọ pé owó orí ẹni tó máa fà wọ́n wá sí mọ́ṣáláṣí mẹ́rin mẹ́rin àkókò ní ìlànà mẹ́rin ẹni tó máa fà wá sí mọ́ṣáláṣí láàárọ̀ káàkiri ọjà fún ìkókò àti jẹ̀mọ́ nílùú mẹ́rin nínú orí màtòlú wọ́n ní ilé rẹ̀ mọ́ṣáláṣí àwọn ọ̀pẹ ìdí ìdàbínú lẹ́bí òkúta láàrin ìpínlẹ̀ ìmọ̀ṣáláṣí láàrin ìpínlẹ̀ ó lè kọ́ jù wọ́n. Wọ́n á bá dàbí ó ṣọ̀dá àwọn ìgbóhùn láti ìgbóhùn àwọn àti kiri wọn lọ́pàá fún ìjọba. Àwọn ìgbóhùn ọ̀dà fún àwọn ìbátan tó ń bá a Olóògbé àgbọ́ àbẹ́bí ní àjíjì tó bá ti ń gbọ́ ọ̀rẹ́ dáhùn. Jẹ́gbẹ́ kò ráyè wọn láti jókòó sílé tó bá ti ń gbọ́ ọ̀rẹ́ pé òun náà. Wọ́n ti lè láwà lẹ́gbẹ̀ẹ́ tó ṣe láti, wọ́n ní òun kí òun tó wá fọ́ àwọn ìyá rẹ̀ tó kí Ojú rẹ̀ wọ̀ òfin tó ti ọlọ́pàá àwọn aláṣọ ṣùgbọ́n wọn ló dáhùn sí ẹ̀ sí ìjẹ sílẹ̀ pé àti ìjẹ́ kí mọ́ṣáláṣí àti ìjẹ́ kí mo lè ní ìjọba náà kì í ṣe ìjọba náà yàtọ̀ sí pé lága jùlọ àwọn lọ gbogbo ọkùnrin pátá tí mọ́ṣáláṣí ò bá ti jìnnà nílé ẹ̀ tàbí tí ò fún ìlera kankan lọ́wọ́ nípa jíjìnà nílé ní ọ̀rọ̀ ìrìnlọ́ ọ̀rọ̀ ìṣàṣì àwọn ìsọ̀hábà yìí tó ń ti bá ṣe sọ bẹ́ẹ̀ máwọn àbá aláàdì àwọn àbá ìsúnnà wọ́n kàgbọ́ gbogbo ẹni ó bá ti rí àlẹ́bí tó sì gbàgbọ́ tó kú lórí ìmáàlì yẹn ti tàbí tó kú ti bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ ní wípé owó ìjọba kọ́ọ̀tù wọ́ta ọ̀jà ìpele ìpele ni wọ́n ipò ipò wọ́n yàtọ̀ síra ìpele tí kálukú wà ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ipò kálukú ojú àkọlọ̀ nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn tó wà nípele àkọ́kọ́ àgbá ipò náà fi ní ìsìlámù àgbàmìkúnà kiri àwọn tí ń bá wá sí nínú kàgbà ẹ̀ òmọ̀lẹ́dínà àpàmọ́ fi mákàbá kọ́bílà lè hìjìrọ́ sí ìlà lẹ́mẹ̀dínà alìmẹ̀dínà ti rọ̀ọ̀lá àwọn tó wà nípele àkọ́kọ́ nínú àwọn sọ̀rọ̀ olùlọ àwọn tó gba wájú nípa gbígbà ìsìláàmù àtògbà wájú nínú ìsìláàmù àwọn làwọn tó gba islam nílùú mẹ́ta ṣáájú ìjírá lọ sílùú mẹ́tínà wà mú sọmọ àrùláyé alẹ́dínà ájàrú ìlà habasha mọ́kọ̀tá wà mọ̀rọ̀tẹ́ àwọn tó pọ̀ jù nínú àwọn wọ̀nyí ó làwọn tó ṣe ìjírá lọ sí ìlú kàbá ní habasha ìjíra alákọ̀ọ́kọ́ àti ìjíra ẹlẹ́ẹ̀kejì. Aláwo tíra kàtà ń pè ní àwọn aṣọ́kù nípa tún ẹni tí ò mọ kí ó òṣùwọ̀n pè ní ọkọ̀ọ̀rọ̀ yìí wà tún mẹ́jọ ní ìfíìl lẹ́kítà bàbá péjẹ irú ẹ̀rí lórí ẹni tó kọ tíra yẹn gangan. الشيخ وفضيلة الشيخ صفي وأحمد المباركوري ọmọ india ni lágbára ló fi kọ́ ṣùgbọ́n àwọn adáwọ̀ sọ̀lá àwọn tó ti kiri translation ẹ̀kọ́ ọ̀gbà yìí tó dáa jù ní àwọn adáwọ̀ sọ̀lá ẹ̀rọ tẹ̀léka wọ́n sọ̀rọ̀ nípa àwọn wọ̀nyí nípa àwọn tí wọ́n ṣe kíra lọ sí ìlú habasha kí ló fà á jẹ́ fi lọ sí ìlú abáṣà ò ní pé nígbà tí wọ́n dókòkò máa àwọn ọmọlẹ́yìn àrẹ́bì wọ́n sì ń fi àjẹ wọn ó ní ànábìwá Muhammad ọmọ ayọ́rẹ́ ìfọwọ́sowọ́ká àti ìlú ìlànà ìlú abáṣà. Àpá àti pàánù بلا يقل أي سلاحات في أواخر أو أواخر فتره رابعه من النبوة بدأت ضعيفة ثم لو تبدل تشتك يوما فيوما وشهرا فشهرا حتى تضاحمت في أواخر البلد الرابعة ونبع فيه المقام في مكة والعقبوا يفكرون في عيلة التنجيم من هذا العذاب العليم وفي هذه القلوب نزلت السورة الجمعة تشير إلى اتخاذ سبيل الهجرة وتؤمن بأن أرض الله ليست بضيقة Ọlọ́run sọ̀rọ̀ ìdílọ́sùn àbáà ní nígbà tí ìlera pé báwọn mùsùlùmí mọ́ká àwọn àgbàdo ẹgbẹ́ àtúgbọ́ àwọn ìtàn yẹn bí wọ́n ṣe jìyà ọlọ́wọ́ àti ọdún sọ́ọ̀tù ṣúmọ̀ sọ́ọ̀tù ló pé sọ́ọ̀tù ṣúmọ̀ lọ́wọ́ bá fún náà ìkọ́ni ṣúmọ̀tù náà ọlọ́ọ̀ni ilẹ̀ yìí na láàṣà mọ́ fi láàbì ìdúnìyà náà sí àyà àyà 10 lámẹ́ká ọ̀rọ̀ ilé ìṣẹ̀lẹ̀ للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرجو الله والعهد إنما يوفى الصابرون أجرهم بغير حساب يا عبادكم الذين آمنوا سيسمي قلوبكم ìtàkùrọ̀ sábì ẹ̀fáyà olúwa yìí ẹ̀fẹ̀ lọ́wọ́ náà. للذين أحسنوا في هذه الدنيا حسنة gbogbo àwọn tí ń bá ṣe rere ní ayé yìí hasanẹ ẹ̀sùn rere wà fáwọn náà wọ́n lọ́dún náà ní ọ̀rọ̀ wọn kọ̀ dájú pé ilé ọlọ́pọ̀ bá kò fún orílẹ̀ kò fún wọn sí à ó gbòòrò ó gbáàyè tí a bá kúlẹ̀ fẹ́ nínú ìlú kan ẹ̀lọ́ ìlú bèèrè. Ìyá ẹ̀rọ ìṣàkọ́ ìlú ẹ̀rọ ilé wọ́n ti gbẹ̀. Nítorí náà, ìnáma ìwà pàṣọ ìlú. Àwọn ọ̀dùrú àwọn oníṣùúrù. A ó pọn ẹ̀sán iṣẹ́ ẹ̀rọ fún wọn ní pípé. Ìjọba ìrìn ìbáà sẹ́yìn kan ò lè ṣe ọ̀gá ẹ̀ yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ bá fún wọn lọ́lọ́pọ̀ àtọ pé ẹ mọ́ ìjókòó sí mọ́ká tí ó fi pa ayé tán wàkàlà Rasulullah sallallahu alaihi wasallam kọ̀dí ánìmọ́nà àmọ́sá àlẹ́dàṣì mẹ́lìkù alẹ́hábàṣà mẹ́lìkù ààbìyọ̀ anábìsí mọ̀ pé ẹnìkan bẹ ní ìta pè ní hábàṣà jẹmọ hábàṣà Ethiopia, Middle East, wọ́n ní orílẹ̀-èdè gbogbo òògùn Ethiopia They were not colonized by any country. And that is why the whole alien then, when it was formed, they put their headquarters in Ethiopia. So that, see that the Emperor Adi tó jẹ́ olórí ethiopia sí england the queen of england bowed for him ọba ìlú ọba ìlú èkó nígbà tí olórí orílẹ̀-èdè ethiopia ń gbà yìí ẹ̀kọ́ àdìsàlásì tó sọ sí england fún ìyẹn tẹ̀ tó ó láwọn ìdí lọ́rọ̀ kan àbẹ́bí wa mọ̀ yìí pé ọba abẹ àbùhámà ló kọ ẹ̀. ànàjáṣí oyè ẹ̀ mẹ́lìkùlẹ̀ abáṣà ọba abáṣà mẹ́lìkùn àdìgbọ́nà ọba onídéédéé. kìí ṣàkóso ẹni kankan wàhálà lọ́dọ̀ mọ̀mìnì náà á na ìdílé ìmìnira ìdílé àríwá àṣẹ fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ sí ìlú habasha ethiopia ẹgbẹ́ ẹ̀sìn nípa ẹgbẹ́jẹ̀ wọn máa yí náà ìgbàpọ̀ àti ọjà fi ọjà bí sáà kan nílẹ̀ òṣogbo wà sí ààjà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí fáwọn òṣèlú ìgbìnà sọ̀hárà ìlú habasha wọ́n nígbà tó bí ọdún karùn-ún tọ́lọ̀ lẹ́yìn kírọ́sìtì ọ̀dẹ́ka lẹ́yìn kọ́là tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ sí láàrin níbi iṣẹ́ ọdún karùn-ún ẹ̀ nínú oṣù rọ́jà oṣù táàbí lọ sí ṣàbán ètò ṣáàjú ṣàbán nígbèrè rọ́jà bàtí ọmọ náà oṣù méjì nínú oṣù yẹn àwọn ipò àkọ́kọ́ nínú àwọn sàápé wọ́n a ṣe ìjírá lọ sí gbogbo lọ sí ìlú kátàṣà ọrụ ọrụ ọrụ wọ́n ní àwọn tó wà nínú wọn jẹ́ ìsìnà ọrụ mọ́tò ọrụ wà ọrụ ọkùnrin méjìlá àti àwọn obìnrin mẹ́rin kò làwọn kò lọ́jọ́ náà. Wàrà yìí tó wọ́n kò máa mú àpáàn ẹni tó ṣáájú wọn jọ náà tó jẹ́ àdéhù tó ṣáájú wọn lọ orí kò máa mú àpáàn. Gbogbo

àbẹ́bí wa sọ nípa Usman àtìyàwó ẹ̀rù kọjá pé ìnákùnmá káwùwá ló lẹ́yìn tí ha dá ọ̀sìn ìsọ̀dí ilé ìbáradà ìgbọ̀rọ̀ yìí wà tó ti nà lẹ́yìn ìgbọ̀rọ̀ lẹ́yìn ìjìlá tí a lọ́dún ìgbọ̀rọ̀ yìí àti arákùnrin rẹ̀ lúùkì tí wọ́n ṣe kú ní Iraq ní oòrùn kò tún sí ẹnì kankan tó jẹ́ ìdílé tó ṣe jẹ́ wọn ẹni àkọ́kọ́ tó ṣe lẹ́yìn sí Ibrahim àti lùsù ìtàlẹ́ òkú máa fún wọn àfáà àti tánú ìyàwó rẹ̀ lọ́kọ́ yìí. ẹ̀sìn pé ànábì Ibrahim ṣe bí jíra pẹ̀lú ìyàwó ẹ̀ lọ sí Egypt. Sáárọ̀ ní ìlànà ìgbẹ̀bíà wọ́n pa láàárọ̀ wọ́n wá fún ní ìlànà ìjọba. méjì léṣe hajjáàlù pápá lójó kan báyìí ní tó lò lè mọ́kùnrin yorùbá nílọrin ẹ̀rọ nígbà kan ní òkú gbajúmọ̀ ìpínlẹ̀ fọ́kàkiri bí àwọn ọ̀dọ́ lò lè àwọn yorùbá tó sọ̀rọ̀ pa yorùbá nation ìgbàwà yorùbá tara wọn àwọn fúlàní kó lọ ní ìgbẹ́fẹ́ lọ wọ́n á lò táà ní ọ̀pọ̀lọpọ̀ Ìwọ̀n ẹgbẹ́ tó ń lágbára òkú balẹ̀ sọmọ yín. Báwo ló ṣe kó gbá àwọn tí a lè lò lọ́wọ́ bá lórí òkúta àwọn ọmọ ilé agbára lórí àwọn ọmọ ẹgbẹ́ ẹni ló ní màkà. Mo lè lò ó gba ẹgbẹ́ náà lò. Ìgbélébùdó ọgbólógbò lẹni tó sọ bẹ́ẹ̀. Ìgbélé ẹgbẹ́ àwọn ọkẹ́ ẹ̀mí kó nínú àwọn olùmọ̀ọ́mù yóò bá lọ. Ọbẹ̀

Kebebia, C-O-B-T. That was their language. Òun dàgbà ọ̀pọ̀ bá bá wọ́n ló tẹ̀lé lọ fún bẹ́ẹ̀. Èèbó kan dé ilẹ̀ Yorùbá kò o wa ní O ló mọ Gẹ̀ẹ́sì British. Wọ́n wá pe ẹnìkan ní Pọ́mọrí. tọ́mọ rí tó lówó jù kí ló mọ̀ sí jẹ́ tọ́mọ rí bẹ́ẹ̀ lọ́rọ̀ náà já àwọn ẹlẹ́sìn mú èdè àwúga wàk dọ́bù wàk èbó kan wá fẹ́ wá gbọ́ dọ́bù oní tù àwọn ní dọ́bù wàk ṣé dọ́bù yẹn ṣe tù dàgbà ṣe léṣe dọ́ọ̀mù léṣe òkú dọ́ọ̀mù wá. Hájà nígbà tí ó lọ mú bí hájà lóṣù lábá ṣùgbọ́n jáwó fún ìwé tí wọ́n ń jẹ ìgbà àyà òun ni a ti ẹ̀sìn wa hájà. How is it? Ọ̀tún bí tí wọ́n ń ibẹ̀ ní ádàlù ní wá ṣá èso pápọ̀dù ṣá ṣálùkù ṣá a kọ a àkàlùkà a ṣá kọ a ìdíkàwọ̀ ẹgbẹ́ wọn ni ṣùgbọ́n dáyà ha olùyẹ́gbẹ́ wa.

sàkínà ìbalẹ̀balẹ̀ tranquility ló jẹ́ sàkínà tó wá ló fún òfin náà kò ní pípa kó alẹ́ jẹ́ oúnjẹ mọ̀ ká ká ìdájú ìjọba yà wọ́n àwọn ọ̀rọ̀ ní lẹ́yìn arìnà fún èrò kan láàbọ̀n ilẹ̀kùn kan ìkínú ọ̀bẹ kan ẹ̀rùn lápá ìdájú ìjọba pé ó ká ká ìdájú ìrẹ́jọ́ lọ́ka ìkínú ọ̀bẹ lẹ́yìn ní súrọ̀ ní bọ́ọ̀rọ̀ tó tó lọ sí ìlú sáàdọ̀ ní ẹ̀rọ tó lọ sí bọ́ọ̀ ní pépà. Ọlọ́run ṣe àríwá. Torí náà, òṣìṣẹ́ ògbọ́n àpárí lẹ́yìn ìbẹ̀rọ̀hìn àti ìyàwó ẹ̀ pààrọ̀ tí wọ́n lọ sí Egypt wọ́n ṣe fi rọ́pò rẹ̀ wọ́n fi gba palestine wa ànábìlẹ̀ osman gbọ́nà àfààní àtìyàwó rẹ̀ lọ́jà bíbí ọ̀gbìn ìṣòro láàrin àyè sọ́lá إنهما أول بيت هاجر في سبيل الله بعد إبراهيم ولوط عليه السلام bí wọ́n ṣe gbéra nìyẹn ìgbà tí wọ́n lọ wọ́n ní kò sí bẹ́ẹ̀ àwọn ará mẹ́ta padà kẹ́sí tí wọ́n fẹ́ lọ wọ́n á lé wọn pé kí wọ́n fẹ́ tó lébẹ̀ ọkọ̀ sí lọ. ìyẹn ní ìlà àkọ́kọ́ àwọn mélòó ni wọ́n lọ yá ṣe jíra àkọ́kọ́ yìí ọkùnrin méjìlá àtòbìnrin mẹ́rin obìnrin mẹ́rin méjì kìlógún ìdẹ́nu àwọn yẹn ní tọ́lá mẹ́rìndínlógún àwọn èèyàn ní tọ́bakọ́ alẹ́kùnlá the first àwọn tó wà ní ipò àkọ́kọ́ nìyẹn àtúrásìkú náà fi Islam kúmù lẹ́ní ìlà àtúlámù fi màkàtà sọ́bla lè ní jùlọ ìlà ìlà ìwàlẹ́ ìlà ti tọ́ọ̀bà wà mọ́kànlọ́gbọ̀ mọ́rọ̀ sáré ọmọ sẹ́yìn gbogbo bí ọlọ́run ṣàfihàn lẹ́yìn náà nínú àwọn tó wà ń bẹ̀ làwọn tó ṣe ìdíra ẹlẹ́ẹ̀kejì torí pé nígbà tí wọ́n wà lọ́rùn Osman ìyàwó àtàwọn mẹ́rìnlá ìlú ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní mọ́ta ànábì yọjú sallallahu alaihi wa alihi wa sallam sí àwọn mùṣìríkùn àwọn Kùráíṣì ní Mẹ́kà ìgbà tó yọjú sí wọn ó wá kà fún wọn nínú sóràtò mẹ́sùn ìgbà tó kà fàjúdù lè láàrín wàhálà

دون الله جاهدا أفمن هذا الذي تعلمون وتضحكون ولا تبكون وأنتم سالمون فاكتبوا لله واعبدون سورة الفتح 63 سورة 63 ẹjẹ́ kọlá ààyà ìlọ́lọ́ ti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ àwọn ààyà fífì وأنه أهلك عادة وأنه أهلك عادة كلها وأنه أهلك عادة

olóńgbò ní ọdún ọdún ìṣòro méjì pàdé ìṣòkún méjì bá pàdé ìrànmọ́ méjì ò ṣe é pè papọ̀ ṣàjá ní báwẹ́lì àránmúpè àgbé àìránmúpè àránmúpè méjì wá pàdé kò ní ṣe é pè padà mọ́ ọkọ̀ Wọ́n wá ní kó ṣẹlẹ̀ ní pé ìtàkọ́kọ́ yẹn ìgbà tó pàṣẹ ìkejì ló ti ká sọ̀rọ̀. Áádá méjì ìrìnà sùkúù méjì pàdé. Dókà tí wọ́n ń náà tẹ́ náà dókà láìsí ní dókà láìsẹ́sọ̀nù soundless and useless to be voiceless good voiceless ìrètí pàṣẹ bóò láti wá ní voiceless ìrètí pè wá ní social media pé ẹsẹ ṣàkọ́kọ́ rí fún kejì tí kejì yẹn bá ti lé ní voice pẹ̀lú kejì àkọ́kọ́ ní voice kejì ló fi pè ẹgbẹ́gbẹ́ ìwádìí ní àádá. kọ́kọ́ ájá ní ilé na àkọ́wáṣe tó ọrụ lọ. ọrụ ọrụ ọrụ ọrụ ṣe wá ń gbọ́ àmúbìbẹ̀rẹ̀ sí gbọ́ kùránù lójọ́ náà tó ta kùránù ọrụ wá tẹ́tí sí ọrụ arúgbó gbóhùn arúgbó níbi tí wọ́n ń ta kùránì òun fẹ́ lọ jà ní o tí wọ́n fún ọ̀pọ̀ ẹ̀dọ́ ní ìyàwó lórí jà ìyàwó rẹ̀ yọ ń pè láti ẹ̀rọ ìjà ìyàwó rẹ̀ tí mo lọ́wọ́ ìwé báyìí wọ́n á ti padà yọ ọ́ lọ pàmì ìgbàyẹ̀ òun sì ń ṣẹ́kọ́ ìgbà tó lẹ́nu ọ̀nà ìgbà ni wọ́n ń kà lọ́wọ́. Kùránì tó gbọ́ yẹn owó ẹ̀ ní ẹ̀. Ìgbà tó wà ní ẹ̀ tó débẹ̀ àyà wọn ti já ṣògbéra tó dé ẹ̀ máa kárù sórí. Gbóò náà ṣe bẹ̀rẹ̀ báwọn ni. Ìgbà tó lọ́pàá bẹ́ẹ̀ mú kò ní ilé ká. Ìtawà náà bẹ́ẹ̀ lọ́wọ́ kó ṣe ẹ̀sẹ̀ ní ọ̀rùn bá wa náà ipò tó ṣe ní ọ̀rùn mọ́ bá àtàkọ́ ìtọ́jú ní ìjẹ́lẹ̀ bá. Ìjì lápá ń sọ ìgbà tó lọ Nàìjíríà láìka bẹ́ẹ̀ sọ̀rọ̀ àlàyé bàbá yìí sọ ábà kò sí ìsọ̀rọ̀ táwọn ọmọ rẹ̀ ọ̀kan. Apá kan ló àwọn àfáà tó ṣàlàyé tí wàá sọ wípé ó bá òrùjọ tó fẹ́ lọ ìjọ lórí. Àpapọ̀ òrùjọ kò lọ ní kí ni. Ilẹ̀ má ọ̀pẹ dandan báyìí ló so ewu ẹ̀. Ó sì wá kéde lọ́lọ́rí owó ó má ọmọ sọ̀tọ̀. Àbí ó rìn gbogbo obìnrin tó bá fẹ́ ṣokú ọkọ ẹ̀ wọ́n dájú ọkọ rẹ̀ wá pàdé òru. Gbogbo òbí tó wá fẹ́ fojú sún fún ọmọ ẹ̀ ẹjọ́ ẹjọ́ káwọn ọmọ ẹ̀ lẹ́jọ́ fi sùn. Tótó àwọn ọmọ òfẹ́ ṣe kí náà fẹ́ kó ọmọ káwọn ọmọ ẹ̀ sí náà. Òdà yìí wọ́n ti wà lọ́dọ̀ ẹ̀kọ́ pé kó ọmọ ẹ̀ Gbogbo ẹ̀yin lẹ́ bá fẹ́ ọkọ yín máa ń bọ̀ fẹ́fẹ́ ṣokó ẹ̀jọ́ wọn Gbogbo ẹ̀fẹ́ fẹ́ fojú sún Àmọ́bìnrin Kùránì, ọlọ́pàá ní àwọn ájú òun ọlọ́run pàwọn rẹ̀. Sàmúd àtàwọn tó ṣẹ́kù olówó wọn lórí ilẹ̀. Ọ̀pọ̀ ọmọ ẹni Àwọn àbá ní kí ó dé lọ́lọ́ ní sọ̀rọ̀ àdìgbò wọn àti Sàmúd. Wọ́n láwọn lágbá gbọ́ ìtàn wọn. Ṣé ìlànà lágbáwá làwọn náà? Ìjọba lágbáwá ilẹ̀ àkọ́kọ́. Ilé wọn. Wà kí ni ó? Ọ̀pọ̀ ọmọ ẹni min àwọn èèyàn náà ṣáájú áájú àgbẹ̀gbà náà tó ń lò pàwọ́rẹ́ ọlọ́pàá àwọn ọ̀rẹ́ yìí ká fún ààbẹ̀ láàrùn wọ́n ṣẹbọ wà á tún gbọ́ òkú kọjá ààyè ju àwọn ọ̀rẹ́ lọ yẹn ni àwọn ọkùnrin náà والمتلكة أهوى مرتبطة أهوى nínú àti kódà bá ti sọ̀rọ̀ wọn náà ní ọdún ìgbòho ìṣọ́bù àwọn lábàá ní ọ̀rọ̀ ẹ̀yà àtọ́lẹ̀ báyìí. Àwọn ìyíká owó tá a sọ bí ilẹ̀ náà wá tá àwọn tó ti gbọ́dọ̀ ọ̀rọ̀ ní àwọn ọ̀rẹ́. Ọ̀wọ́ ṣẹ́ ọ̀rọ̀ ṣẹ́ ọlọ́run kò ṣá á mẹ́rin kò ṣá ó bò wọ́n dáhùn ó bò wọ́n mọ́lẹ̀ tó bò wọ́n mọ́lẹ̀ ìjọ náà nínú ọba wọn àgbọ̀n àbẹ́ bá lọ sí àbẹ̀ sí ilẹ̀ ló yẹ òun náà. فبأي آلاء ربك تتمارى ọ̀rọ̀ tọ́kùn ọjọ́ tí ó wà rí Bí ká ọ̀gbà ẹgbẹ́ nígbà tí ẹ̀mọ̀ náà dé

tí o pé bẹ́ẹ̀ yẹn ṣe ń gbọ́ yẹn ẹ̀rọ bá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ó máa ronú bí olórí ìjọ nígbà tó bá ti gbọ́ tuntun ní ẹ̀ṣẹ́ òpàyàn lójú ẹ̀rí tí o pé èdè Yorùbá tó ń fi ẹni yẹn wá ní ṣé ẹ̀ṣẹ́ òpàyàn lójú ẹ̀rí ìwọ tó ti fẹ́ gbé mú wọn ò ní sọ fún ọ tó fi padà ọwọ́ kan tó bá ju ẹ̀jẹ̀ ó lọ nìyí tó sọ lọ. Àwọn olùkọ́ tó wà lára ìjọba ọ̀sẹ̀ta rẹ̀ sọ̀rọ̀ lára. فبأي آلاء ربك تتمارى Èwo nínú ìdẹ̀ra olúwa ní lọ́gbẹ́mọ̀ ṣe pàpàdé lórí ìtẹ́lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀kì rẹ̀ ìwọ làwọn òṣèlú ìwọ̀n dáadáa gbádùn ibi dábìlù náà jẹyẹ èso ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ilẹ̀ kaláyé ni ta ló pa á nìkan nínú àbábá láì fáwọn àwọn dà sílẹ̀ ọ̀túnmíta ìdúgbò tẹ́ẹ̀tún pàjẹ tẹ́ẹ̀tún mú orí inú ẹ̀ tí ò bá tó lè lọ́gbẹ́ pàpẹ́ jù àmì tẹ́ẹ̀tún tẹ́wà fún àgbè jẹ̀bi inú ẹ̀ tó níwà ẹ̀tọ́ wá rọ àwọn ohun yẹn sínú àwọn kíni àwọn àpò àwọn ẹ̀kùn náà bá yàgbé ń lọ ọmọ yẹn lẹ́kùn náà. Gbàgbé ló fẹ́ǹkì àwọn wọn kò sí ìfẹ́ǹṣọ̀n mú mi. Ìdílé àkókò abẹ́nu mi yóò kọ́kọ́ omi kan nínú wá mú etí ó máa dùn.

mo sì rántí ló fà ní wọ́n ṣe lé ajọ́ tí mo lọ́dọ̀. Wọ́n ní wà fún mi nínú ìmọ̀ rẹ̀ pé kò bá pàǹpà bó ṣe bá ti kù ní ilé ọdún kan lọ. Wọ́n tó padà wá lọ́gọ́rùn-ún ọdún tí èbá máa wò pé àwọn tó mú wa bí ibùdó láàrò

kí ló káńtà kọ kàńtà ni táyà káńtà ó fọ́ dànù ní mọ́tò gbìrù gan ni báyìí ó ga lẹ̀ àgbà tí wọ́n já ẹ̀rù ní ọmọ ìlú ẹ̀rù ìlú ẹ̀rù ìlú ẹ̀rù ti parí aláàbò tó lò rẹ̀ ti sí àkúnmí ya súnà ní ilé àti ìjọ mẹ́ta ìjọ lóṣù yìí tó lọ́wọ́ àkókò ìyẹ́gbà pẹ̀lú ilé láyé. Ó wà lẹ́sẹ̀ ilé lọ́wọ́ ìlànà ẹ̀ẹ́dì sáájá ìrẹ̀ àṣírí méjì. Ó ní kí mo fẹ́ fàyọ̀ ọ́lẹ̀ rẹ̀. Mo sọ ní pé ta ló pa á ní sílẹ̀ fún àwọn ọ̀rẹ́ sí pé àkúnì bàbá Kò sí. Èwo ni ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe fún nígbà ilé jiyàn pé kìí ṣọ́lọ́ ló ṣe. Láàrín. Eléyìí, màbí rò lè ìlọ̀pẹ̀lẹ̀, mínà mọ́tò

áfíríkà ti lè áfíríkà àkókò náà dé òpin náà dé lẹ́yìn ìtàlá àtà fífà àkókò òpin ló tí ìkan bá dé ta lè ṣàfihàn ẹ̀ta ló lè takú òkú bí júrì láìsàn lọ́dọ̀ ọjà ọ̀sọ́nà wọn. Ọlọ́run ló ọ̀gá ló ká tó bí ìdìbò rẹ̀ ìwọ náà agbára wa ló ká kó ẹ mọ bí tó bí ìdíje pa àwọn èèyàn láwọn ọmọ àdìmọ́ lókèèdè àláyé ó làwọn abá àti sọ pé yìí ọ̀kan nínú ààrùn òfin ayé ni torí ó kárí ayé Tíwájú apáàbì kan ló fi ṣẹlẹ̀ alùpàgbé kìí sáàbù ní ayé. Ṣùgbọ́n mo rí pé kò sí bí kan tí ò gbé àwọn ọ̀nì nínú àmì òfin ayé ọ̀kan ní kófí. Ṣé ayé ò parẹ́? Tó ló kò fi ayé ní ṣe sí kófí pẹ̀lú tẹkinọ́lọ́jì káàkiri gbélé tó bá tù ó ká ẹ́ńtánẹ́ẹ̀tì lánàá pé rọ́ṣíà wọ́n kó àwọn ẹ̀sùn síta torí àwọn aláìlọ́dún pé kó pa àwọn ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ jáde gbogbo mi. tó fi mú káàbà gan tí wọ́n kí irú bẹ́ẹ̀ tó tó ti tó wá sí òpèpé tí wọ́n bá fẹ́ kí irú ká ló kó jìnà sí wa wọn. Ká ló

bá ń ṣe nílé mọ̀. Sáàpọ̀ ìrìn àbàlà àti ìta àjà lóru rẹ̀ ń ṣe ṣàyé. Ẹ̀rú bọ́lọ̀ bá ti rẹ̀ ó ti tú kàdílé. Wọ́n ti gbà tí mo kàkà máa ń ṣì ní máa ń ka tọ́ka. Ilé ìjọba sì wọ́n àtọ́jú ní atọ́ka. Àwọn ìṣọ̀lá ìṣọ̀lá ẹ̀rù wọn àwòrán ní àwọn lè fi. bá tó rárí kàyéfì káyèsí káyèsí ní ìgbàmà àwọn apá dọ́mẹ́díkà dẹ̀sọ̀ ní wọ́n ní ìlú wọ́n ní bàbá òun ká kùránì lòpá àmọ́ òfin súra ṣàgbé kùránì lòpá wọ́n ní tó ó sọ̀kalẹ̀ àyà rẹ̀ jẹ́ àwọn ẹni ẹ̀mọ̀ láti ìyàwó ìyàwó fifty five súrátù fàájà ó sọ̀kalẹ̀ ní mọ́kà aya rẹ̀ jẹ́ méje àìlè ìfẹ́rẹ̀ òbèrè púpọ̀ àwọn máa wò pé súrátù àgọ́ ó sọ̀kalẹ̀ ní mọ́kà ó tún ti lọ mọ́kà tó ti lọ sọ̀kalẹ̀ bẹ̀rẹ̀ ó tún ti di kọ́ gbà wọ́n ti wọ́n sí màdínà yẹn ó sọ kalẹ̀ ní màdínà ó tún ní kó wọ́n ta ti lọ sí màdínà pé ìlú tún fẹ́ aya rẹ̀. ọlọ́run ní àná lọ́gbọ́n lọ́gbọ́n bí lóòótọ́ nígbà ẹ̀mí lọ́sọ̀rọ̀ lọ́gbọ́n lọ́dún rẹ̀ láti lẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ tó gáàjà òun láti ìwà أفمن هذا الحديث تعلمون قالوا ثم السلم يقال وتضحكون ولا تبكون تحسن وعلا تبصقون وأنتم سالمون وأنتم سالمون Gbogbo ọlẹ́rẹ̀ apá àkàtó ṣe lẹ̀ sí ìrìnà tó wá kó wà á ní ìgbà àwọn olùgbé ti lọ́gbà rẹ̀. Ìgbóbi ṣe kó yẹ tó dá tí ò sọ̀rọ̀ lọ sí ọmọ. torí náà kàkà kí ẹ máa sunkún ẹ̀yìn lẹ́yìn tó ẹ̀ mọ̀ bá fọ́ fún pé mo lẹ́yìn ìlú wá sí ìlànà ìlú ọ̀pọ̀ òun ni ẹ́ gọ́ọ̀fì ló apọ́nú fọ́ra òní jẹ́rẹ́ ọlọ́wọ́ ní pàà nítorí náà ó jùdú nìlá ẹ forí balẹ̀ fọ́nà ẹ̀sìn máa kùránì yẹn ti wá ń wọ ẹ̀ bí wọ́n bọ́bọ̀ ṣe sọ̀rọ̀ yẹn bọ̀ ọ̀sán wọn ti ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ ṣe ní ẹ forí balẹ̀ wọ́n kàn forí balẹ̀ ní Allahu Akbar ìgbà tí wọ́n forí balẹ̀ yẹn tí wọ́n dìde ọkàn wọn wá sí ah! ìwé náà sọ pé ọ̀rọ̀ èṣù làwọn mọ̀ gbọ́ bá wọn forí balẹ̀ yìí ànábì tí wọ́n láwọn báwọn láwọn ò ní tẹ̀lé mi àwọn ìròyìn wá ń kan àwọn tó lọ sí Abacha tí òsì náà tó rà fà ní aṣáájú wọn àwọn mẹ́rin tí ó wù yẹn wípé àwọn kùrẹ́ṣímọ̀ ti gbà ìsìláàmù wọ́n ta kùrá àwọn forí balẹ̀ wọ́n ti gbà fọ́lọ́run làwọn ẹ̀rẹ́ bá ń bọ̀ àdúpẹ́ ooru ìdí wàhálà mi àmọ́ kí wọ́n tó lé ọ̀rọ̀ mi ní padà àwọn kan ní àmọ́tí sàbí wọn ní gbogbo díẹ̀ àwọn kan ní nílé àwọn kan ní àmọ́tí sàbí wọn ní àwọn kan ní wọ́n sàṣọ oríṣiríṣi ọ̀nà ọ̀rọ̀ tó pọ̀ mẹ́ اشتد عليهم وعلى المسلمين البلاء والعذاب من قريش ìyà tó lé àdáhùn tó lé tó ti bẹ̀rẹ̀ ó tún wá lágbára jù látọwọ́ àwọn ọ̀rẹ́ ìsìláàmù mùsùlùmí gbogbo tí é báwọn ẹ ṣe rí àwọn míì wá padà tí a bá ṣàkóso àwọn kan òun padà náà orúkọ sí ẹ́ ìlànà wá pé padà sí mọ́kà ìyàwó wá lé lànà tuntun ní kí wọ́n padà sí abájà lẹ́ẹ̀kejì wọ́n àti àbẹ̀sẹ̀ múnà lè yíyí lọ sí mọ́wọ́sàn lóòrọ̀ wàhálà lè tọ́kì áwùsà amùsùn wá gbáradì fún ìkíra ẹlẹ́ẹ̀kejì ìgbáradì yẹn wá ṣe kí ni ó ju ìtàkọ́kọ́ lọ wàlẹ́ẹ̀kẹ́ káàmẹ̀ ábí lè yíyí lọ sí àtàmíyá الشخص من سابقتها فقد سيسقط لها قريش وكفرت إحباسها بيد أن المسلمين كانوا أكثر ويسر الله لهم السفر فانهاجوا إلى نجاشي الحبشة قبل أن يدركوا wọ́n ní àwọn òṣèlú wa gbára jù dáadáa fún ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n ti pọ̀ ju àkọ́kọ́lọ́kọ́. àwọn kùrẹ́ṣì náà ti gbọ́ wọ́n ti wá lọ wọ́ ọ̀nà bí wọ́n ṣe ní kí wọ́n ṣe ní jẹ́ wọ́n lọ ṣùgbọ́n àwọn mùsùlùmí náà wá ẹ̀yà rà àwọn tó lọ ilé wọn jẹ́ sàlásà wàtàmánù lọ́jùlá eighty three men. إن كان فيهم عما فإنه يشك فيه وثمان عشر أو تسع عشر امرأة wọ́n ní ọkùnrin mẹ́tàdínlé ogún mẹ́rin eighty three àti àwọn obìnrin méjìdínlógún tàbí mẹ́kàndínlógún eighty three mẹ́ eighteen women or nineteen women àwọn tó padà lọ yẹn àwọn wọ̀nyí ni wọ́n wà ní kí ni àtọ́bá kọ́tù lè wúrò láwọn àwọn ni wọ́n wà ní ìpele àkọ́kọ́ nínú àwọn sàhábà gbogbo tí yẹ wà lẹ́yìn àwọn eléyìí òní alùpùpù ìrúnà ìlànà màdínà àwọn wá ṣe ń jíra láti máka lọ́dúnlọ́ lọ sí màdínà nínú wọn náà làwọn tó ṣe ń jíra máka lọ sí gbogbo Àbàṣà àwọn ọba àdúgbò kejì àwọn ipò kẹta àlẹ àṣọrọ lẹbi na àwọn ọwọ àyà ní wà lọsọ ní nàìjíríà náà ní àwọn àbíyí wà àdúgbò báyà ìgbà ní ìpè rọ̀sùn ní ìsọ̀rọ̀ láì lọ́sọ̀lá kọ́bílà lọ́sùn lè mọ̀ àjìríra ìlà ìlàjìlà sí ìwà báyà lọ́sùn àwọn ikọ̀ tó kàn orí àwọn tí wọ́n gba ìsìláà tí wọ́n wá láti ìlú Mẹ̀dínà ìtú ṣẹlẹ̀ ní pé ànábì ń pèpè sí Islam nígbà tó wá di ọdún kọkànlá ìjìra àwọn kan wá láti ìlú Mẹ̀dínà gbogbo bí wọ́n wá gba Islam lọ́wọ́ àti wọ́n wá ṣe hajj gbogbo wọ́n ti ń ṣe hajj láti ayé tani láti ayé Ibrahim alayhi salam tó fi lórí ọmọ rẹ̀ Ismail alayhi salam títí títí tó fi lórí àbúdá àtìkò àlúwà Muhammad. Àmọ́ àwọn lárúbáwá ti yí ibùdó ájì padà bí àlọ́bìbọ̀ ìjọ náà. Sọ́fà àti Mọ́ríwà, òkè Sàfá, àti òkè mẹ́wàá tí àwọn mùsùlùmí bá máa ń ṣe sọ́fà àti mẹ́wàá wọn lọ dé òòṣà síbẹ̀ wọ́n fi òòṣà kan sókè sọ́fà wọ́n fi òòṣà kan sókè mẹ́wàá tí wọ́n bá ti wá ń sàfà àti mẹ́wàá tí wọ́n bá ti dé bẹ́ẹ̀ wọ́n wà sọ fún òòṣà ẹgbẹ́ ìwọlá ìdàgbàsókè. tí wọ́n bá dé mẹ́wàá wọ́n sọ fún òòṣà ẹgbẹ́ ìwọlá ìdàgbàsókè mo rò pé àwọn bá a ṣe máa ń dúró nínú ìdánilọ́fà láàárọ̀ sáàdé bẹ́ẹ̀ nírọ̀lẹ́ sáàsù síbẹ̀ sáàdì mẹ́gbẹ́dà ìṣá sáwà sí ṣubú yìí tó rò ó yọ ká tó gbé àwọn oníṣe bẹ́ẹ̀ ìdájẹ́jì ní oṣù kó tó yọ ká pàtàkì olùgbòdìẹ kàkà tí wọ́n máa wá yìí lọ làbẹ́ìkà lọ wọ́n máa làbẹ́ìkà orí kí ìran wọn ni wọ́n máa jù orí kíkí ni ìran wọn ọlọ́pù sọ pé ẹ̀rọ wọ́pọ̀ lọ àtàkìrìkì ìdíkì wọ́pọ̀ lọ àtàkìrìkì ìmọ̀ لكم أو أشد ذكرا فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا ẹ wá máa rántí ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ òun bẹ́ẹ̀ ṣe máa rántí àbábá ńlá ayé ẹ̀ tàbí èso dágbára jùlọ náà. orí tí ẹmà orí ìsìn sábà ń tètà ayẹ́ sí láwọn èèyàn gẹ́gẹ́ orí kì ní wọ́n máa jù ọmọ kìíní kan olókè ní ìsànàrà nke kan káàkiri ó máa fi tiẹ̀. àwọn fámìlì kan alhamdulillah wàlá ilá ìlọ́lá wàlá àgbà oníkà ìmúlá rántí orí kì í ìjà ni ó padà bẹ́ẹ̀lẹ̀ lábá ti jìra adúláyà torí pé nínú ẹ̀ àwọn ìtàn tó ti lọ yóò padà jáde àwọn ìran ní ìwà ní ìsinmi àwọn ọmọ wọn àwọn tó mú wọn lẹ́rú lónìí

gbogbo tó bá ti ní ẹ̀yà ẹ̀yà nínú kò sí tí ó padà dá alẹ̀ ìjà. olùsọ́mù ti pè wá sí ìmọ̀ ọlọ́ọ̀lọ́kan bàbá làájì ẹgbẹ́ ìlú àtòbílẹ̀ mọ́kà ọ̀rọ̀ ìran ẹ̀yà yẹn kìí ṣẹlẹ̀ lórí àlọ́ àgbà gbogbo wa ń pè lọ́bẹ̀ ìtàlọ́ ọmọ lọ́bẹ̀ ìtàlọ́. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والمن لا شريك لك تعجب صبيا olóòpá tí ara ká rẹ tó bá rí ara ẹnu kù tàbọ́ká tàbákájú bí àbí sókó tó kúrú jọ bí o lẹ́yìn ara mi ọmọ biafra àbí yorùbá nation ìjọba yorùbá àti yorùbá nation bíi ní a bá lọ sí àjíjọ bá wà ní káàbà wọn ò ní rántí méjèèjì wọ́n dojúkọ lọ́rùn ìyẹ́lọ́pàá pé gbogbo mùsùlùmí àgbáńlá ayé ibì kan ṣoṣo ní lójúkọ kírun wa nítorí pé ní ẹ̀sìn náà jẹ́ kan

tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ kí ló lọ ṣe ní wọ́n tọ̀ tó fẹ́ lọ wọ orí. àbí bí ẹ̀rọ lọ ṣe ní wọ́n tọ̀ tán. àwọn tó lọ wọ́pọ̀ kan wò lọ́wọ́ tí wọ́n pè wọ́n tẹ̀sítẹ́tọ̀ olùwòran tó bá lọ mọ́gà wọ́n ní kí ló fẹ́ lọ ṣe tó lọ pé ló fẹ́ lọ wọ orí. àwọn tó ń ṣe ájì lọ́wọ́ ní mọ́gà sáà mọ́ pè wọ́n tẹ̀sítẹ́tọ̀ ìjà àwọn ìlànà Bọ́bẹ́ bá lọ́wọ́ sọ kó ìwò rẹ ní ìrẹ́lẹ́ lọ́wọ́. Ṣé pé kò jọra? Kò jọra wọn gbèlé báàbì wọn wéra wọn ájì àti bọ́ọ̀lù wíwò. Ṣé pé ọba wà ní Kàábà? Tẹ́lẹ̀ tó bá ń lọ ní ṣe àpẹ ìṣọ́mọ̀ pẹ̀lú ọjà lẹ́gbò àbófù ní fàṣẹ ṣé bí méjì bá fẹ́ lọ gbó lọ́wọ́ nàìjíríà ẹ̀ nígbà ẹsẹ̀ ìdùnnú ti wọ owó parẹ́ ká tó tẹ̀ lọ́rùn àwọn ìdàgbà wọ́kọ̀ tàlùfẹ́ jálẹ̀ bò ní kàábà tàlùfẹ́ fúngbò kílẹ̀ ń jù kọ́ńtù méjì tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù ẹ̀yìn òun máa kọrin eléyìí òun máa kọrin ẹ̀ ti dé kàábà rí kórí yàtọ̀. jẹ́gbẹ́ kò jọra wọn tó ń torí náà ìsìláàmù yìí ẹ̀sìn ìsìláàmù yàtọ̀ kò sí nǹkan ayé tó lè fi wé lọ́rọ̀ tó dájú yàtọ̀ àwọn àṣọ́rù yìí wọ́n wá bá Muhammad sọ̀rọ̀ ẹsọ pé láàá àìlà ọlọ́kẹ́ lè jèrè báwọn kan ti tẹ́tí sí ọ̀rọ̀ ànábì nìyẹn sallallahu alayhi wa ní sallam ìgbà tí wọ́n tẹ́tí sọ́rọ̀ ànábì wọ́n wá gba ọ̀rọ̀ ìgbà tí wọ́n gba ọ̀rọ̀ wọ́n wá sọ pé tó bá dọdún sí ń bọ̀ àwọn ó sọ fún àwọn èèyàn nílùú tá à ń pè ní kíni ìyá àwọn ò sọ fún wọn àwọn tí wọ́n gba látọwọ́ àwọn sí ìjọ náà ẹ́ wọ́n jẹ́ bí mẹ́fà ṣùgbọ́n tó bá dọ̀la pẹ̀lú òkùnkùn ọlọ́ọ̀ta lọ wọn àwọn tó gba ìsìlá lọ́wọ́ àmọ́dé ìgbà náà

ipò wọn tó ju àwọn tó gbà lẹ́yìn bàbá wà lóbi ti mọ́kàdé tí wọ́n ṣe jíra ṣùgbọ́n gbogbo wọn bá ṣe sọ lánàá ṣùgbọ́n wọ́n jura wọn lọ gbogbo bí pẹ̀lú ìgbọ́lá tó bá dọ̀ láàrin tẹ̀síwájú láti ilẹ̀ àwọn tó wá gba ìdílá ọ̀sán alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìyẹn tí wọ́n wá ẹlẹ́ẹ̀kejì bẹ́yà tó là ákọ́bà àlèkúlá a àgbáyé asọ̀rọ̀ òkúté bàbá tó wá sọ tó àwọn sọ pé nínú àwọn ẹ̀dá lẹ́yìn sí ipò ju àwọn àgbẹ̀ lọ ọdẹ̀ mẹ́rin wọn àwọn ẹ̀rí yẹn tí yẹn bá wò ó láyé ìwò láwò jinlẹ̀ tí yẹn bá wò ó tí ó wò ó dáadáa tí ó sì wọ àròjinlẹ̀ tí ó sì ṣe àtúnyẹ̀wò tí máa gbà a nínú àwọn mùsùlùmí tí ipò wọn jù tó dání lọ tààbé lọ́dọ̀ ọlọ́run àwọn kan sọ bẹ́ẹ̀ ló sì mú ẹ̀rí wá àwọn mímú ayé àkùrá àwọn àtùmọ́rọ̀ àwọn ẹ̀yẹ àmọ́ ni ṣùgbọ́n àwọn kan mú àdìsù wá ọ̀rọ̀ àwọn ẹ̀yẹ la máa gbé yẹ̀wò ìyẹn láwọn àbí kásẹ̀ ọ̀rọ̀ nípa àwọn ọ̀sọ̀ àbá láti kalẹ̀ tó lẹ́gbọ́n wọn ń ṣì òní ọlá tó ń bẹ fún àwọn sàábé tí a bá mú wọlé yọ kọ̀ọ̀kan ìyá lè parí ẹ̀ láàrọ̀ ọdún ìhà lè parí ẹ̀ lọ́dún tí ń bọ̀. kámọ́ àtúbá kì kámọ́ ọlábọ́wà kù rúmọ̀ ọlábọ́wà kù usman àmì tí ní ṣe ṣùgbọ́n àwọn bá mi sọ ìlú tó tó ẹjọ́ gangan ni ó ń pè lẹ́sìn tí ó fi yé sáàbá ọjọ́ yẹ ká ṣàlàyé ẹ̀rí níjọ́tẹ̀ bá dé àwọn ààyè kan àwọn ọ̀rọ̀ ní ìfẹ́ bá ti wá gbọ́lẹ̀gbò dáadáa ó dìgbà tí èèyàn bá débi tó ti fẹ́ lò ó ó dìgbà tí èèyàn bá délẹ̀ ìgbé èèyàn gbọ́ yé ní ìdílé kùránì pé àwọn bá ṣàlàyé pé lẹ́yìn ọlọ́ àtàkẹ́bí ìfẹ́ tó lè ẹ̀ wá. ó wá kan ẹnìkan wá ní ìrólẹ̀ mọ́tìmọ́ wá ní kí òun gbé ìró ẹ òun ló sọ pé kó o má kì í má o ní kí àwọn ọlọ́run ní kó o lò sọ bẹ́ẹ̀. ṣàgbé sẹ́yìn ti gbọ́ pé ta ló pa wá láṣẹ ká kírun ọlọ́run ta ló ṣàlàyé ànábì lẹ́yìn àwọn méjèèjì ló ṣàlàyé mọ́ ní oníkẹ́kẹ́ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni yẹn ṣùgbọ́n sẹ́yìn pé ń tẹ́ gbọ́ yé sísàlàyé ni pé èèyàn àwọn kan bẹ lọ́nà wọn bá káyé lé lọ́wọ́ tó bá kọ yé bẹ́ẹ̀ kò ní kírun wọn. bàbá wa yìí náà Abubakar Abba ló sọ pé mi dẹ̀rẹ́ ti lé àwọn gbẹ́dẹ́ mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí kan lẹ́kọ̀ọ́ sọlá tó dùn wọ́n ti kí sá. ọ̀ọ́ ìṣẹ́gun ní ìlú ìjẹ́ káwọn ṣe káwọn gbé káwọn kírun àwọn wọn ní ẹnìkan tó wà ní onínúmú ẹ̀rọ gbàgbà ṣe lọ ó kírun yẹn máa máa lọ àwọn ní kí olórí ṣéwù ti gbé àwọn ní ṣéwù pé wọ́n ní àwọn aláwọ̀n ti gbọ́ bàbá wọn rí tó lọ náà wọ́n wá kírun àwọn bá ṣéwù ló gbé wù tó bá dé àlàyé ẹ̀sìn òye wọn ṣàfẹ́nu ó dùn هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته هذا السؤال نعم أنت أه؟ lee ojú wo làwọn òṣèré àfiwò ìjà tó ń lọ lọ́wọ́ ní middle east Israel àti Iran tí Amẹ́ríkà dá sí ẹ̀gbọ́n ìjà Israel àti Iran tí Amẹ́ríkà dá sí kéwàá ṣe ìjà Israel àti Iran gan ìjà Israel àti Palestine tí Iran dá sí ìjà Israel àti Palestine tí Iran dá sí ó wá di ìjà Israel àti Iran tí Amẹ́ríkà dá sí ọ̀nà tí Iran dá sí ti Israel àti Palestine ní pé Iran fún àwọn Palestine ní nǹkan ìrànlọ́wọ́ ìjà ogun ẹlẹ́ẹ̀kejì wọ́n tún kọ́ ọlẹ́kọ̀ọ́ ogun jíjà ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún jẹ́ kí wọ́n máa fara sí sọ́dọ̀ wọn ìyẹn ní sẹ́ẹ̀tìwájọ́ ẹgbẹ́ ọ̀pá àwọn ẹni ìgbà tí sẹ́ẹ̀lì wá ń bá ìránjà wọn ọmọ wípé ìran tàná ìran tòní ti kúrò ní tàná wọ́n ní kí ní gbàjá pè ní iron dome david flint iron dome yẹn ni wọ́n kó àwọn mítà báadé pè ní kànnàkànnà lédè yorùbá jọ̀wọ́ bí rọ́bà jẹ́ ń bà tí ẹnikẹ́ni bá ju mítà yìí sí Israel. Ayọ́ndò ní àwọn mítà ìwọ̀n yóò calculate yóò ṣèṣirò irú ààrẹ tí ń sáàbọ̀ àtọ̀nàbí tí ń lọ olùwó ìgbéra. À ń pè kí ni ẹni relative velocity létítì. Torí pé velocity ó ní magnitude àti direction ó yàtọ̀ sí speed. Tó bá ti wá ṣèṣirò yẹn yóò wá jáde yóò wá kọlù. Kí ni yóò wá jábọ́ sínú òkun? tàbí sílẹ̀ kò ní wọ Israel. Wọ́n mọ̀ pé àwọn Iran ti ṣe níta ìní tó kó lè manova. Ìyẹn pé tó bá lọ direction kan yóò change ọ̀dọ̀ ibi tó kọjú sí ó lè yí padà. Ó lè increase speed yẹn. So bí kí ni ẹ ṣe calculate bí kí ni ẹ ṣe rìn kò mọ̀ pé ti change ó wá mí kí ni ẹ wá wọ ọdún Israel àwọn èèyàn wọn wá ń kú pé wọ́n láti fọn fèrè pé ẹ máa lọ sí abẹ́ jẹ́pẹ̀lẹ́ bomb shelter ìyẹn ni ó di ìṣọ́ lọ́wọ́ àgbò òkú bí abẹ́ ilẹ̀ wọ́n dúró bẹ̀ wọ́n ẹ̀fẹ́kì ẹ̀ ṣojú wa ìyẹn ni Amẹ́ríkà fi wá dá sí pé ọ̀rẹ́ wa ní Israel kò lè sígbà láàyè ìwé láti sàwọn òkú amẹ́ríkà dẹ̀ ti ń wò pé iran ti ní agbára kan lọ́wọ́ táwọn náà ní tẹ́bí jẹ gàbá wọ́n pè ní nuclear power pọ́wà yẹn agbára yẹn ní sábà ní ìbọn ọ̀tà kan ní ó jáde a lè wá jẹ́ kí gbọ́ta yóò ṣe máa jáde nínú ìbọn kó pọ̀ sí i Gẹ́gẹ́ láàrin ìṣẹ́jú kan ẹyọ kan ló jáde, a lè jẹ́ kí ọgọ́rùn-ún jáde ní ìṣẹ́jú kan. Wọ́n gbé gíráfì. Ṣùgbọ́n pawa power, ọkà yẹn náà ní pọ̀ oúnjẹ, ó lè pa odidi ìlú lẹ́ẹ̀kan náà. Wọ́n pe kí nìkan ní hydrogen bomb. Àdó okú tó lo afẹ́fẹ́ hydrogen. Kí lórúkọ máa yí ọmọ ìtọ́jẹ́ ká Amẹ́ríkà bí alágbára ṣẹ́ fọ́ wọ́n wọ́n ní àwọn lórúkọ wọ́n tó sọ afc squad afc kọ́tà afc squad ló wọ́n dábí ìlú tó lè ti gbàgbé bí ìgbàlódà kéwú ló kún gbogbo àpárí ẹ̀ ó ti gbàgbé. wọ́n ló ṣe bí ìdílé afc squad bí orúkọ máa yẹn ní tí nǹkan oko náà ti jẹ́gẹ́lẹ́ ìgbádùn oko ìsìn ẹ̀ẹ́ òkèrànjú kí ló tún lè mẹ́ àgbàgbésì olóṣè research hydrogen bomb yẹn ní fún bí méjì Hiroshima àti orí pa pé èèyàn bí ọgọ́rùn-ún náà kú lẹ́ẹ̀kan náà wọ́n tún wá rí òkun wọn ya kásàlẹ̀ mọ́tòkò ògiri ó tó àwọn allied force Japan Germany àti lórúkọ bíi ni wọ́n ti káwọ́ òkè márùn-ún ìjàkúmọ́ irú agbára yẹn ní ìmìíràn wá ní lọ́wọ́ Amẹ́ríkà ní o gbọ́dọ̀ ní ibi tí wọ́n ti wá ń dìbẹ́lọ́pọ̀ agbára yẹn ní ìbẹ̀lẹ̀ àwọn kan pọ́ọ̀pù yẹn pé káwọn ọ̀run wọn tó tó fà á nìyí tó pé tó bá ti lè ní agbára yẹn àwọn náà wà á jẹ tó ń jẹ gàba ní ibi táwọn wà kò sì ní rọrùn fún amẹ́ríkà láti wá bá àwọn ìjà torí agbára yìí torí kí wọ́n tó dé wọ́n ti àwọn èèyàn tó ń ṣẹlẹ̀ gangan sókè so kí wá ní ìwòye àwa mùsùlùmí pọ̀ sọ́márì ni pé tílíkàlẹ̀ àyàmù ló dá òun ìlú ha bẹ́ẹ̀ náà náà sí bí àwọn ọjọ́ orí ayé ti rí nìyẹn à ń yí láàrin àwọn ọmọ èèyàn ìgbà kan kò pa Amẹ́ríkà Róòmù ló wà kí Róòmù tó wà Gíríkì ló wà ìgbà tí Róòmù yá Róòmù parẹ́ United Kingdom dé ìgbà kékeré ti tèmi ẹ̀ ìgbà tí wọ́n dé agbára wọn lọ Amẹ́ríkà dé kìnìún wá di ajá kìnìún ṣe kí ni ó di ajá ó rí pé ìdájọ́ ìkìlọ̀ lálágbára tẹ́lẹ̀ amẹ́ríkà wá sọ wọ́n di ajá tí wọ́n mú lọ sí ọdẹ kéèké àwọn tí àgbẹ̀rẹ̀ wá ti rúgbẹ̀ àwọn ọ̀yà tó fẹ́ sá lọ ó na ìgbẹ́jẹ́ kìlọ̀ wá bá wọn pa USSR òfìgbà kan jẹ́ superpower pàṣẹ ṣùgbọ́n wọ́n kàn jẹ́ power block kan tó yẹ pé sábà dé sábà torí wọn lamẹ́ríkà gbé program kan tí ó ń pè ní intercontinental ballistic missile wọ́n dẹ̀ lọ fọ́ wọn tún program méjì tí wọ́n pè ní perestroika àti glasnost ní ayé Gorbachev mi kẹ gọba jẹ nígbà tó jẹ lórí ìrẹsì ní àwọn tó jẹ bóṣá rí sí lọ lọ amẹ́ríkà ṣe kóra rẹ̀ wọ́n pè ní táwọ̀ táwọ̀ ní wípé intercontinental body sickness àwọn tí wọ́n jù síra wọn yẹn kó lè kúrò láti áfíríkà lọ amẹ́ríkà àwọn amẹ́ríkà wá ní tí ó dá sí russia padà russia ò lè develop tí ó dá sí wọn padà for that time wọ́n wá ń bírèkì wọn most of their power ní Russia nígbà ilẹ̀ Ukraine ló wà o ní Russia fi ń jà tẹ́yí tẹ́yí Ukraine má di ọmọ Amẹ́ríkà torí pé ọ̀pọ̀lọpọ̀ nuclear power yìí ti ní Ukraine you know Ukraine is part of ẹ̀tẹ́ta so ọ̀rọ̀ ojú tí ẹ̀sìn ti wo lọ́dọ̀ tèmi òṣèlú pé oríṣiríṣi àfà àti ìròyìn wọn lọ́dọ̀ tèmi ẹni tọ́lọ̀ tún fún lágbára lásìkò yìí nìyẹn ṣùgbọ́n yóò jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run báwo ló ṣe lo agbára rẹ̀ nígbà tó lè ìbára mùsùlùmí náà ti dá rí 1948 mọ̀ làwọn ìsìláàdìṣẹ́ ní agbára ní Palestine territory just 1948 yíya àti Pakistan náà gba independence kúrò lọ́wọ́ India before that time mùsùlùmí ló rúlù bẹ̀fọ́ wọ́n bí wọn dá kí ló dá mẹ́ríkà ń gbà náà before Balfour declaration so ojú mùsùlùmí ni pé kíníkàlì àyà agbára ń bẹ̀rẹ̀ wọn tó bá tún yá yóò lọ bòmí ìgbà tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí àwọn á ṣe déédéé pẹ̀lú ẹ̀ àwọn ni wọn ò ṣe déédéé kí wọ́n láwọn mùsùlùmí ó máa ṣe méjì àkọ́kọ́ bọ́wọ́ ẹni ò bá tẹ̀kù dà àìdéèrè ikú tó pa bàbá ẹni ó lọ̀rọ̀ àwọn sáúdí tẹ́lẹ̀ lóko rẹ́nìkan tó ń ṣépè fún wọn lánàá ní mọ́sálásí kan tó ti bí ádá mo ní ọ̀rọ̀ òye yín mo ní ọ̀rọ̀ òye yín ṣùgbọ́n mi ṣàlàyé púpọ̀ fún torí pé Iran gangan tó bá dá lágbára fún Saudi yẹn ní ó kọ̀kọ́ wọn Saudi yẹn gẹ́gẹ́gẹ́ ni wọ́n kọ̀kọ́ wọn torí tó bá wá sí hajj kí tó sọ yẹn Iran lọ organize international conference ní Kenya some years back ní 80 or early 90s wípé ìjọba Saudi kó má mójútó káàbà mọ́ pé kí wọ́n káàkiri ayé tí ó mọ̀ mójútó anábì gan ní mọ́ta ní bàbá náà ti padà gba mọ́ta anábì gba kọ́kọ́rọ́ káàbà ó padà fámílì tó wà lọ́wọ́ ẹ̀rí ó ó dá status quo padà nínú ànábì fún rẹ̀ ó ṣe jọ́ ọmọkùnrin ṣí tó àwọn anìkójẹ international people wá àyànyàn nàìjíríà kí ló mọ̀ nípa abẹ̀ So there are issues there. We can't be washing our dirty linen outside. So àkọ́kọ́ nìyẹn agbára ọlọ́run ẹ̀ tó wù ní ẹlẹ́ẹ̀kejì wàá ọmọ ìsọ̀tọ̀ tó ọlọ́run sọ fún àná wa. ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ máa wà nígbàradì tọ́lọ̀ bá fún yín nínú agbára àti wà ní ìbá pèrè bẹ́ẹ̀ ẹ̀gẹ́jẹ̀ tẹkinọ́lọ́jì ọlọ́run káwà mùsùlùmí náà mọ́ sùn ṣùgbọ́n mọ̀jàmọ̀sá láṣe gíní ó dá ìwọ tíṣà òun fáwọn ọmọ ẹlẹ́gbà ní skul àwọn ẹ̀yẹ́ wá ń ṣe mítìrì báwọn òpó òṣè ní rí wọn fún lẹ́gbàá mọ́tàwọn inú ìdá ọdún ìjọbalẹ̀ ṣé ó fún wọn láàyè tí ṣé ó fi wọ́n lẹ̀ káwọn ọmọ yẹn tí wọ́n padà náà àtijá ibi tí wọ́n ti wọ́n gbé ń dáná ẹ̀rọ pé ṣe ní tí ò ní lọ tún wọn ká mẹ́ sẹ́nì kan máa sọ fẹ́ pé ẹ ti nà àwọn bọ́ ìgbìkan wà tó kí ìlú rẹ̀ fi because of their age and that community that the government will be win. So our Mùsùlùmí fẹ́ kọ́ sí and àgbáyé. Àwọn tún ní ọdún tún lè lórí wọ́n jẹ́ pé as as after second world war Mùsùlùmí mélòó ló wà ní Amẹ́ríkà. Mùsùlùmí mélòó ló wà ní Europe. After second world war ẹ wo bí Mùsùlùmí bá a ṣe ń pọ̀ sí ní Amẹ́ríkà bá a tó pọ̀ sí yúrò tó bá padà yá ìjà àwọn nípa àwọn ọ̀rọ̀ wọn padà jẹ́. Àgbà tí ló sì mú sí ní ìlú àbí áwùsù lọ́tún wà sẹ́lẹ̀ lọ́tún wà rẹ̀ sẹ́lẹ̀ láti kọ́mọ́sọ́lájì gbogbo kọ́kọ́ ló fún náà gbogbo kọ́kọ́ UK gbogbo bá ní àwọn òṣèlú tó ń mú sábà òṣùlùmí tó ṣáàrì kan àwọn iṣẹ́ tí wọ́n ṣe àwọn tó ti ń pa ọba fún tó jẹ àwọn tó di àgbẹ̀mọ̀ tó mú tó tó mú àìsí ní gbogbo ẹ̀sán máa wọ́n kọ́ lọ́wọ́ ṣe tó fẹ́ tó lọ́yìn sí nàìjíríà nígbà tí wọ́n lọ ṣe sàbátíkà ní kúrúgbè wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìdí crop wá fún ní òbí tí àbá bàbá wá ní ìdí àwọn òní wá ìdè pòtẹ́tò sábàbí ìdàlù wá ń pọn ẹwọ àwọn to ti gbà ẹgbẹ́ ẹwọ wá ẹwọ bẹ̀ tó ń mú nìkan kọ́ ṣé tó mú nìkan bàbá àlejò ìgbà òjá ọ̀nà mọ́tò yọkùn láti fọ́ọ̀mù ìbánisẹ̀ àmọ́ bí ká kú òní mẹ́ta ó lọ ọ̀gbẹ̀dún náà ó ti fọ́ọ̀mù state ìgbà táwọn omi ní ìdájọ́ pẹ̀lú ọmọ arámọ́ta kọ́ńtì pàtó kọ́ńtì ni kéde rẹ́dù ìwọ̀n rẹ́dù ọ̀fẹ́ ọ̀mẹ́dà ìṣúkọ̀ ọ̀nkọ̀ nígbà sínà gbogbo àwọn àbẹ̀sínà mẹ́ta ìpèsè ẹ̀dùn ní àwọn akọ́kọ̀ àbẹ̀sẹ̀ ẹ̀dùn yọ̀ọ́ Ìgbà tí ìsáàmù dúró làwọn ìyẹn sọ pé wọn ò ní jẹ́ kó gbà tí gbọ̀ngàn bọ́lá wà jẹ́ ilé ìtura wọn rò pé òkú ra lè jẹ ìsáàmù sọ àdáǹtò òkú ẹ̀ sáàmù rẹ̀. Àwọn tó fẹ́ wá sí ìbò ìsáàmù lẹ́yà ló wá sí owó ọkọ. Gbogbo ṣe fi ẹ̀wọ̀ bá ara bó ṣe lè fi sí ìyẹ̀wò.

وأذل الشرك والمشركين وأذل الكفر والكافرين ودمر أعداءهم وارزق بدايتهم وشركهم والله أعلم